ọba kó jùlọ ní àpẹẹrẹ ìkànnẹ́mú wà yẹn tò ní ẹni tí ó ta tẹ́tẹ́ tó fi wá owó tó wó fi pọ̀ tàbí bẹ́ẹ̀ tí ẹ̀kọ́ ó lè lọ́jà tó fi padà bí pé ó tó wọ́n fi di pé ó ní àrísìkì tàbọ́ sí ní ta níbẹ̀ tó ti wá padà owó tàbí ọjà ìṣòwò fún yẹn náà nìkan wọ́n gbọ́dọ̀ bí pé wọ́n dá lọ́lá tàbí ọjọ́ ìbá àti tó ọjọ́ ọjọ́ owó ìlú lọ́nà ọjọ́ bí five million lọ́n padà yóò di bí ọjọ́ ìlú ìyọ̀mọ́ lọ́wọ́ látàbí fún òṣèlú ṣe àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ọ̀nà tí àwọn ilé ìgbà kó owó jọ lórí ẹni bẹ́ẹ̀ ọ padà wà láti gbé ohun tó ń ṣe ọjà gẹ́gẹ́ bó lè bẹ́ẹ̀ sọ pé gbogbo dúkìá rẹ̀ náà ló fi tọ́ ẹni àbí wọ́n gba owó tó gbà tẹ́lẹ̀ yóò fi wá sọ rẹ̀ lọ́sọ̀ tó fi gbọ́ báyìí pé òun lẹ̀ ọmọ bí ọ̀dà tó fi lọ tó fi lọ tọ́ nǹkan kan nílẹ̀ fún mọ́ ni. kátó wá sọ pé kò túmọ̀ kò sọ fún wọn jà wọ́dọ̀ ẹni pé ń bò kówó jọta fún oṣù ẹ̀rí ló pé bóyá kàwọ́ ọ̀tún tó àtẹ̀lẹ̀ ní ìdí pọ́pẹ́ ọpẹ́ ràn lọ sí hajj owó ọdún tá a lè fi lọ sí hajj ẹni tó bá nìkan yẹ ìkẹwò tí wọ́n padà kówó fún ọwọ́ afẹ́rin wọlá sí hajj tàbí ẹ̀kọ́ mọ́sálásí ọlọ́run bá fún wa táàlì jẹ́ ọkọ̀ láti máa kírun tó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn obìnrin yìí pọ̀ tẹ́lẹ̀ sí ṣe táwọn èèyàn ti gbà sẹ́yìn sọ ọ̀kan náà ọmọ ìyá nìkan ti ń bẹ ní ìlú òkú òun ni ẹni tí mo rí kọ́kọ́ gbé ní àkọ́kọ́ sí ọlọ́run kọ́ ló sábà bí irú ṣe yìí nípa pé àwọn orí ìtẹ́gbẹ́ yìí bàbá jẹ̀kú wọ́n máa ń ta bàbá jẹ̀kú gẹ́gẹ́ ní bísínẹ́sì náà ìjọba ọlọ́ọ̀ta wọ́n máa ń ta bàbá jẹ̀kú lọ́dọ̀ rẹ̀ iṣẹ́ sí ìṣe náà ọ̀dọ́ bá ti nínú àwẹ̀ yóò ra mílíkì yóò ra bọ́ǹfìtà yóò ra ìtẹ̀mú eh, tẹ̀mú bílẹ̀ǹpẹ̀ yóò ra àwọn tẹ̀mú báàgì yẹn nínú àwọn àpẹ̀ lọ́dọọdún ọ̀lẹ̀ máa pè àwọn mílíkì bọ́ǹfìtà yẹn ọ̀lẹ̀ máa pè sọ́dọ̀ àwọn àwọn ìwà àjẹ ọdún tó lọ bàjẹ́ ìgbè tó gbé wa ọ bàjẹ́ kàbẹ̀ wọ́n sọ ìyàwó àwọn òkúta akọ́ má bàjẹ́ pé táwọn tún ń sáwọn olè jẹ táwọn lè fẹ́ lórí tàbí ẹ̀sẹ̀ ẹ̀kọ́ tàbí lè rìnà tàbí ẹ̀sẹ̀ ẹ̀kọ́ táwọn lè jẹ́rìí pé káwọn olè pé káwọn dá padà nítorí ọmọ padà ní pé yọ padà máa rí pé àwọn náà máa tààrà bàjẹ́ fún mọ́ àwọn náà làtúntò ti ní fún yóò wọ́n ti ń gbà máa sàlàyé tẹ́lẹ̀ àti gbogbo èyí tí mo ti sọ̀rọ̀ sẹ́yìn ọ̀nà méjì ni àlejò Muhammad sallallahu alaihi wasallam wọ́n fi máa sàlàyé pé àlejò ní jọwọ́ àmì òde kẹ́lẹ̀ àwọn ọ̀rọ̀ tó kẹnu tó sì pé ìwọ̀nba ní ọ̀sọ́ ṣùgbọ́n túmọ̀ rẹ̀ ọ̀fẹ́ jù gáà nínú Muhammad sallallahu alaihi wasallam pé tó bá jẹ́ òwe dàlù sí yàmà nǹkan márùn-ún kan lọ́wọ́ ẹrú tí kókó tó ẹ̀lù ní sí ìkó ní ojú kan náà tó mara àfikọ́ páàkì tọ́lá ọ̀bọ̀ òbí nínú rẹ̀ náà ní ọjọ́ orí rẹ̀ níbo ló lò nínú rẹ̀ lọ́dọ́ nígbà tó wà nípò ọ̀dọ́ ẹ̀ nínú rẹ̀ nígbà tó wà lórí ayé níbo ló ti rówó ìdí nìyí ọ̀tọ̀ ni ìdílé rẹ̀ ti lè wá ní pé gbogbo lọ ní owó yìí ọ̀tọ̀ ní tó wó bèèrè pé mo lè ti ọ̀tọ̀ ní wó bèèrè pé mo lè owó yẹn ayẹ̀rẹ́ ìjọ pàtì ní owó mi tó ọ̀nà ìlú tó dáa ayẹ̀rẹ́ ìjọ pé yóò bèèrè ọ̀kan ní méjèèjì tó rówó níbi tó wọ́n lọ sí ọ̀dà lọ ní ẹ̀sìn ó sì lè ibi tí ọ̀dà ló ti rówó wọ́n ní ẹ̀sìn ìtọ́lá ẹlẹ́ẹ̀kẹrin ni pé ó rówó ń bi tí ọ̀dà ibi tí ọ̀dà náà lọ ní ẹ̀sìn látara bẹ́rẹ̀ rìn èèyàn wá rówó ní ló rówó àwọn ni ọmọ náà tí ọba tọ́jú ọ̀dá ń bọ́ lójú fẹ́rẹ̀ ayé ibi tí ọ̀dá ní ọlọ́nà ìyọ́nú jẹ́ pé àgbẹ̀yẹ̀ tó lè kọ owó lórí ẹ̀ pé ohun tó ń ṣe tí ọ̀dá yẹn àti wá àti pé kó fi ẹlẹ̀ ó fi ẹlẹ̀ bá ní pé kọ́ gbọ́ tí ọba sì gbọ́ ọwọ́ afẹ́ ní ẹbí tọ́jà a tún máa sùn lọ́nà ẹ̀yẹ mọ́ ẹ̀tọ́ ká máa sùn lọ́nà ẹ̀ pé ọ̀nà ẹ̀sìn sọ́dà ó ní ẹjọ́ ọjà àwọn tọ́nà ẹkú wọ́n bá tún jọ sùn àwọn bá fi ń ṣe ìdájọ́ ẹ̀sìn rẹ̀ ní o àwọn gbà ládàá tí wọ́n tí ó pè pẹ́lúpẹ́lú òun lọ́lọ́run bá lè má fún ládàá lọ́lè má fún ládàá látàrí pé ibi tó ti rí ọ̀dà oye ó pé àìdá ibi tó ti rówó ibi tó lọ ní sí náà nígbà tó yẹ pé tó ti rí ọ̀dà kò sí kọ́ rẹ̀ tòun wọ́n bá ṣeun tọ́da wọ́n rẹ̀ ẹni tó ṣe pé ibi ní bàbá mi ò sí ìlọ́jọ́ àjì nínú owó akẹ́wó wọ́n fẹ́ jọ lọ àjì lọ́dẹ́ yìí tí bàbá lọ sí àjì sọ́lọ́n kò ní gba àjì rẹ̀ wọ́n gbà tó ṣe nǹkan ló dọ̀ ọ̀rọ̀ omi tí ọ̀dà tí bàbá sí àjì rẹ̀ tó kàn tí bàbá rí àjì ti bàbá gbà wọ́n gbọ́ gbà ládàá àjì rẹ̀ akálà ti bàbá ọ̀gbọ́dọ̀ sí lọ́rùn lẹ̀ tó kí àmọ̀kẹ́ iṣẹ́ tó ń ṣe yí ọ̀dá àbájọ́wà lè fi wá rí owó tó fẹ́ sí orí lọ mọ́kà yìí lọ láti jẹ́bi nínú jẹ́ tàbí bí yóò lè ṣàkẹ́ yóò lè panumọ́ tàbí yóò lè tọ́jú bá tó bóyá abẹ́ owó ibi sí àwọn èyí tí ń rówó là ń wó kó tó ní bá wò pé ṣé ká bá wọn nẹ síbi lọ́dàá ọgọ́rù àwọn èèyàn ló lówó lọ́wọ́ lónìí tí ti fa àtẹ̀lú àmìrìn ọ̀rọ̀ ọkùnrin olè sí tọ́dà èlé tó tán bá ní sọ́tún sí tọ́dà á kì wọ́n lé sí tọ́dà ẹgbẹ́ má sọ̀rọ̀ ìpa wa gbogbo àwọn tó jẹ́ pé iṣẹ́ à ń ṣiṣẹ́ lọ́yà à ń ṣiṣẹ́ sí lónìí tọ́ba ti ṣe tó lówó láti bẹ̀ owó owó kówó ló kó jọ owó kówó ló kó jọ owó kìí sowó ìgbàtí bísínẹ́sì ni owó pé mọ́ jẹ̀ bí fẹ́sẹ̀ sí ní ṣùgbọ́n tó bá lè nà ní ọ̀ wọ́n náà sí là kúrò ọjọ́ kójọ́ nítòótọ́ ní kọ́ọ̀dù ó sì láyé nìyẹn two billion ẹ̀nà wá gbé two billion fún ọwá òfin fẹ́ fọ́ mọ́sálásí ọwá ni wọ́n máa fọ́ tí ò bá ti kọ́ mọ́sálásí ní ọkọ̀ òtẹ́ẹ̀lì ní ọkọ̀ tí wọ́n ti máa ṣe àgbẹ̀wò tí ò bá ti kọ́ mọ́sálásí iṣẹ́ ọ̀tẹ́ anáwàdà fún òyìn ṣe tó ló gbẹ́gbẹ́ ìyàtọ̀ ń bẹ̀rẹ̀ àrùn pé ọgbẹ́ fowó sí nǹkan tó da ká má da alẹ́kùn yẹn ṣùgbọ́n tẹ́ tí ń ṣe yẹn ni ká ká máa o ìyá adájú tí ń ó lè má bàá lọ́dọ̀ ọlọ́run ó lè máa bà lọ́dọ̀ lọ àwọn tí wọ́n bá padà ń fi ilẹ̀ yẹn sí dáadáa làwọn gbà dáadáa ṣùgbọ́n ó lè máa gbà dáadáa yìí lọ́dọ̀ èyí má kọ̀rin tó ọ̀rọ̀ wọn wà ilé ọlọ́run kàábà ìgbà tí wọ́n fi fẹ́ kọ́ pẹ̀lú owó tí wọ́n nẹ́sì àwọn bàbá bàbá àwọn ẹ̀gbọ́n àwọn fámìlì àwọn kọ̀rẹ́ṣì àwọn ni wọ́n dáwó jọ wọ́n fi kọ́ káàbà ilé ọlọ́run wọ́n fi tó kọ́ ànẹ́bí náà bẹ̀rẹ̀ ayé wọ̀ ànẹ́bí ò sí gbà kò sí ìdánẹ́bí ọlọ́run bá ń gbà rẹ̀ ìdánẹ́bí ọlọ́run oúnjẹ ọlọ́run wo ìṣẹ̀lẹ̀ máa dún wọ́n gbà nígbà ẹ̀sìn jẹ́ kéèkì ọ̀nà tẹ́ ń gbà rówó afẹ́ kó tó ti pé ìdí ọlọ́run fẹ́ ń kọ́ yìí àgbà àbà ìgbà ńlá ó yẹ kó kálukú ó yẹ pẹ́ lómi ó yẹ pẹ́ lómi dáko nú wọn ó yẹ pẹ́ lómi ti gbá òun lọ́mọ bí ti ń rówó àlejò sọ pé ibo la ti rówó ọlọ́run bó bí wa ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ibo la nẹ sí ọlọ́run bó bí wa kéèyàn wá rí méjèèjì páàkì lọ́dà jù ariwo oúnjẹ ọ̀dà àmì ẹ̀tìlì tọ́jà lọ́dà jù èyí tí ọ̀dà rárá ariwo oúnjẹ tí ọ̀dà tí ọ̀dà la ti rówó ìdílé òkúta la tún mẹ́ẹ̀sì. òun lọ́wọ́ nígbà táwọn yòókù wa ń kọ́wọ́ ni arówó níbi tí ọ̀dà àmì ẹ̀sìn ìtọ́jà òun lọ́ da àtúntì arówó níbi tó da làwọn ti rówó ṣùgbọ́n àwọn obìnrin gbé wá lọ ọ̀nà níbi tí tọ́lọ́mbó ti sùn fún yẹn fún yẹn nínú fẹ́ tọ́lọ́mbó ti sùn fún yẹn nínú fẹ́ tó jẹ́ pé eh, ọ̀rọ̀ tó ń bẹ ká sọ lánàá ìgbà táwọn ìkẹ́kọ̀ọ́ mi nípa mọ́mú ṣáfìn ọwọ́ máa mahamadu lọ máa mahamadu wá jẹ́ nìkan tó sí lálejò bí i túnú sí yẹn lálejò ìdí èèyàn márùn tí mọ́mú ṣáfìn nìkan mọ́mú ṣáfìn ní ìdòwò àwọn tó jẹ́ ọmọ mọ́mú amọ́dún wò ah, ó sì fẹ́ ní ìlà àfà rẹ̀ ẹni ilé pé parí olódó oúnjẹ èèyàn márùn-ún nìkẹ́ lọ́jẹ́ àtàwọn iṣẹ́ ní ìjọsẹ̀lẹ̀ sọ́tẹ̀lẹ̀ ìjọba ìmọ̀ṣẹ́ lónìí nígbà wà ní máa ń mú amọ́dọ̀ àpàdà ọgbà àwọn ewì ẹbí ń dé ìlọ́wọ́ máa ń ṣàbí yóò lè kọ́ mọ́ máa ń ṣàbí ìpé bẹ́ẹ̀ ó jẹ́ gbogbo ìtẹ́ńtò tọ̀ ṣùgbọ́n ó fẹ́ ní ìjẹ́ ní pé ah, ọkùnrin balẹ̀ tí pé wà á mọ̀ sí ọ̀nà láàrin ló gbà ní owó tó fi ṣe jẹmọ́ mi ìṣú wá tó rí ibi tí èdè rí oúnjẹ ètò tó báyìí tó ṣe pé ó ń bọ̀ ń lọ mú owó yẹn nínú ọ̀nà àláàrí lójú lójú ń fókọ́sì rẹ̀ á jẹ́ yìí lópin jẹ́ ìjẹ́ pẹ̀lú mo ti lágbára mọ̀

àwọn ìwọ́n ṣe ẹwọ ànábì Muhammad sallallahu alaihi wasallam nínú àdéhùn tí wọ́n máa ń kà fún wa táwọn ọ̀sán máa ń padà sàlàyé pé ànábì jẹun ọjẹun òkú tó jẹ pé sọkúsọ wọn máa ń sọ wọ́n sin òkú tá ànábì kó bá kiri ọ̀kan nù obìnrin tó wù kí wà níbi ìpẹ́ lọ́wọ́ àrùn tó kà náà níbi ìdìbò ìbàtí ìbọ̀ títà nígbà Muhammad sallallahu otu sì mọ̀ fáni bí sí àárín àárín ọwá fẹ́ sí jẹ́ ẹ̀nà ilẹ̀ fanilẹ̀ sallallahu alaihi wasallam ẹni tó wá fẹ́ ọ̀tọ́ mẹ́rin ẹni ò sí ẹni tó padà lò ẹlẹ́rin ò fún ní yọ̀ǹda rẹ̀ ẹlẹ́rin ò yọ̀ǹda fẹ́ padà fún mi má kó ọlọ́wọ́ bó jẹun lọ́dọ̀ mi mo fẹ́ lò òun fẹ́ lọ mẹ́rin ẹlẹ́rin pé àwọn padà máa sọ ọyẹn o ṣe ń súyà ó gbé síwájú àníbí àtàwọn tàbí nígbà táwọn ti bà kí bọ̀ àwọn máa ń ṣe àwọn tí wọ́n máa fẹ́ jẹ jẹ oúnjẹ òkú àwọn máa fẹ́ làdí ìfẹ́ pàdé bí jẹ ọjẹ ìjẹ òkú ọ̀tọ̀ọ̀tọ̀ ní ohun tí ń ṣẹlẹ̀ o ṣé èèyàn máa ti tẹ́bọ̀ wá ní ní ọwá yá lọ ẹnìkan kí èèyàn jẹ owó bẹ̀ lọ́sẹ̀lẹ̀ báyìí báyìí bí ṣe jẹ ọjọ́ ní ọ̀rá yìí ìbílù mẹ́wàá sọ fún àlejò

àìgbàyọ̀ǹda yẹn ìbílò wa sọ̀rọ̀ níbi ọ̀kan ìbílò wa sọ̀rọ̀ níbi àbẹ́ ìsọ̀gbà ẹran yìí wọ́n mú láì gbàyọ̀ǹda lọ́dọ̀ ẹni tó yìí wọ́n mú ẹran yìí láì gbàyọ̀ǹda lọ́dọ̀ ẹni tó yìí ó jẹ́ ká níbi àwọn ọmọ sàárọ̀ sàn lẹ́yìn tó ti jẹ́ ọ̀sẹ̀ ọmọ tí ọmọ ìbéèrè wa sọ fáwọn ẹbí ó ń sọ ọlọ́run bá ti lówó ló pọ́ ní gbogbo ọ̀nà ló gbọ́dọ̀ máa tó káwọn sábẹ́ rẹ̀ àwọn afáà mọ àwọn ìdájọ́jáde ń bẹ̀rẹ̀ pẹ̀lẹ́ ètò irú nǹkan bẹ́ẹ̀ tó bá tẹ̀lé ṣé wọ̀ láti jẹ́ wálé òun mọ̀ bẹ̀rẹ̀ wà láǹtọ̀ wà nígbà tá a bá jẹ́ wárí àná yá òun ní ẹ̀rọ mọ́ méjì pé àwọn èèyàn ti sàárà òkú pàǹdání ti sàárà àtọ́pá má sọ ohun àwọn àbọ̀ sára pé kò sí ohun tó ní ká má jẹ tọ́wọ́ sí sàárà àwọn tí ó tọ́ sí àwọn ìyá wa tó máa ń gbòógì nírọ̀lẹ́ ààwẹ̀ àtọ̀ọ̀lẹ̀ àtàkárà ìkẹ́ǹkà tàbí láàárọ̀ júmọ́ báwọn ti sàárà àkókò láàárọ̀ yìí o wọ́n gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ oṣù wà dáadáa tí wọ́n gbà má làwà láàárọ̀ làwọn ṣe yẹn sàárà náà ẹnu pé wúta fẹ́ máa sọ̀rọ̀ lé lórí ara mi èmi ò rí pé ìjọba tó wà nú èèyàn iná ẹ̀ ní dáadáa rẹ̀ mọ̀ tó lè fi ìdàgbé tí ń yá àdánù dáadáa tí èsì tí ó sì rò ó yàtọ̀ pé kí pé ó gbé irú ẹni ta ní ìṣe ìlú gbé ọmọ náà láti ẹwù bàtà òní yóò tó gbó ẹni kọ́tà kọ́tù ìyá àlébí pé sàárà ẹni rè ogún látara tó ẹni rè ogún lójó jẹ pé àwọn àfẹ́ẹ̀fì rẹ̀ kọ́mẹ́ndì ẹ̀ púpọ̀ nínú máa tó sí tó kàtẹ̀ tó láti wípé yà lọ lónìí táwọn èèyàn táwọn èèyàn gbà sí àwọn ìṣẹ́ sọ bó ti wá jẹ́ rẹ̀ náà sọ wá jẹ́ bẹ́ẹ̀ àyẹ̀rẹ̀ tí ó wò pé ah, wá rí àǹtí ìjẹ́ ìjẹ́ torí ìmìlẹ̀ àwọn làwọn wò ní ẹ̀kọ́ ń tọ̀ òun ìlú sàárà á ah, ní ẹ̀ tọ́ba máa ní ẹni gbogbo ara rẹ̀ ó lè má jẹ wọn jẹun ẹ̀rọ máa bá fún ṣùgbọ́n kí ni dájẹ́ ẹ̀sìn lórí rẹ̀ lórí sàrà ìkàlẹ̀ tí wọ́n jẹ́ káwọn èèyàn jẹ tàbí sàrà ara rẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ bó ti wọ́ lọ ní ara wọn èèyàn lè ti wá rí ìgbà torí ipò òsìkè bọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ tó ń bẹ sáà ń sọ lónìí ti wá padà sí ní kọ́ṣẹ̀ wọn ẹni ọ̀ta tẹ́tẹ́ tó tàbí àbájẹ̀ yìí tó padà owó tó pọ̀ tó wá padà owó pé ọwọ́ padà mọ̀ fún tó wù sí ọ̀dà bá a ti máa ń wí ìgbà yorùbá o kẹ́nìkan gbé tó jẹ́ mùsùlùmí jọ́mọ̀ pé bàbá jẹ̀ bọ́ ọ̀dà ilé òpin bẹ̀ ilé òpin bẹ̀ òun tó máa ṣiṣẹ́ tó ń bẹ ni wọ́n máa ṣe bẹ̀rẹ̀ pé a ah, ọ̀dà tó ń bọ́ ni bóò ni ìta náà yọ máa sọ gbogbo ìlú gbogbo wa ni wọ́n máa bẹ́ẹ̀ ti pè báyìí ah, ó kúrò láàrin wọn.

ọbẹ̀ padà á wò pẹ̀lú bí wọ́n ti padà ní wọ́n bẹ̀rẹ̀ à òní máa gbá ha, yìí lọ wò. Ìjà owó náà tó wáyé lọ́wọ́ fi náà rí yá pẹ̀lú báyìí. Yọ ọjà àtàkùn sọ ní ìjà ara wa kí ẹ má ṣe mọ́. Ìgbèrú òun yẹn ọ̀wà ẹ̀ ọwà ọbẹ̀ tún bá lórí ìtúsí. Ṣé owó tó gba ní sílẹ̀ sàárà yìí? àbí gbogbo dúkìá tó pè dúkìá rẹ̀. Ìwọ́n ti rí rí ẹ̀ ó ẹgbẹ́ gbogbo ẹ̀dá. Ọwọ́ kan àná fún ìgbà fún wọn máa sùn ọ̀fẹ́ ìjáwọ́. Ọlọ́run bá ní pé òun ló ní owó oṣù ọ̀nà wa. Owó ẹ̀wọ̀ ní bẹ́ẹ̀ ti fi ní ìyàwó lónìí. Owó lówó Owó lówó ní Owó lówó Ṣùgbọ́n òun lọ ọ̀yá ìlú nítorí àìlú wọn bìbẹ̀. Wọ́n bìbẹ̀ wọ́n ń pèlè títí pèlè títí pèlè títí pèlè. Ó wà ní ten million lápẹ̀tù. Nine million yẹn ìlú ìlú wọ́n bìbẹ̀ lẹ́ẹ̀mẹ́jẹ̀jẹ̀. Wọ́n bìbẹ̀ lẹ́ẹ̀mẹ́jẹ̀jẹ̀. Lórí òbí kọ́ra ṣe mi ni ọ̀. Ìwé ìgbẹ́ ìgbà ọ̀rọ̀ àwọn ti tàbí. Sígbàgbọ́ ẹ̀yìn òkè tí ọ̀gá ti wáyé ní òkè débẹ̀ òun náà máa àjọ níbi yóò máa ti wò lóru gẹ̀ẹ́ ẹ̀nà bá bàbá jẹ̀ ó ń tẹ́ta mẹ́ta àwọn àwọn òkè ń tẹ́ta mẹ́ta ọ̀padà rí five million ó wá béèrè lọ́lọ́bẹ̀rẹ̀ ọdún dáná fún mi pé torí ó tẹ́ta mẹ́ta tó fi táàyè ṣe jẹ four million nine hundred. 900,000, 4 million 900,000. Ẹ̀dẹ̀lẹ́ ni o, òun ni àgbóyè sí ipò tí bọ́ọ̀lù ẹ̀ bá ti gbé. Ọ̀kọ́ olókùn jọ máa lọ àjọ sàrà rẹ̀ mú rẹ̀ lọ́wọ́ pé àwà. Ẹbí máa tẹ́lẹ̀ lè lè lápẹ́jú ẹbí ẹbí ní mọ̀ pé ti máa gbọ́ débi ní kí ọfẹ́ ẹbí gbọ́ máa lọ fún bẹ́ẹ̀ sílẹ̀. Ìyọ́ sọ mí lọ́lọ́ ti wáyà. lọ́dọ̀ ààrẹ ilé ìwé wà nípa ìdílé ọ̀ọ́yọ̀ ti ẹ̀gbẹ́ ní owó ìwé èyí tó jáde tó jẹ́ yẹn. bóyá o ti wá sí bóyá o ti wá sí ẹ̀gbẹ́ ní nàìjíríà tó mọ̀ pé ẹni báyìí lónìí àti tàbá àjẹ̀wò wọn bá lókun tàbá àti nínú bá ti ọkọ ẹ̀yọ owó yẹn tó ọkọ jọ ni fún ẹni tó gba púpọ̀ ẹni tó gba púpọ̀ ẹni tó gba púpọ̀.

ọgbọ́dọ̀ mẹ́kan fún ọgbà alábẹ́rẹ́ ọgbọ́dọ̀ mẹ́kan fún ọgbà alábẹ́rẹ́ ọgbọ́n àbáṣe ìbátan pátó à owó ìbáṣe owó ìbátan ọgbà báńkì wọ́n ti lọ owó báńkì mọ̀ rárá títí sàrà sọ́dọ̀ kọ́mọ́tàláṣí ti kọ́ wọ́n bá ọgbọ́dọ̀ sọ́jà ní owó ìbáṣe kọ́mọ́tàláṣí gbogbo lára ní wọ́n gbà ní kọ́mọ́tàláṣí máa yẹ ṣùgbọ́n máa rí díẹ̀ ọlọ́run wá lè padà fọ ọ́ tó bá fẹ́ yọ láàmú rẹ̀ ṣùgbọ́n máa rí díẹ̀ lẹ́yìn oṣù náà ìwòlò nígbà tí ìrànlọ́ ọmọ bí ẹni ọlọ́run tó fẹ́ ní ẹ̀jẹ̀ lọ́dà padà gbogbo ìlú ní ìrìn oṣù tí so bí ọ̀rọ̀ àwọn tó bá ti wá bá bá ọ̀pọ̀lọpọ̀ àwọn àwọn ìgbẹ́ni ìgbẹ́ni

kówó yẹ kó jẹ́ máa wù yẹ tàbọ̀ jẹ́ tí ò sí lọ kó ẹni yọ mú wa lára dáadáa owó rẹ̀ ní ọba tó yẹ dáadáa náà dájú ní ọba gbà ń ẹni tó ní ẹni ẹ̀rọ ni ẹni ọ̀dọ́ ọ̀sẹ̀ bá gbé òṣìṣẹ́ ẹni tó ń kásá gbé ìyàwó àtúbà bóyá ìṣẹ́ túbà tó ń túbà jáde nínú rẹ̀ ní kí ọlọ́wọ́ wá fọ ojú rẹ̀ tó lè kásá gbé àwọn máa ní òkú bóyá ọ̀pọ̀ ẹni tó ń kásá gbé ìlú lára ìtọ́kọ́ ìyàwó mi ní ẹ̀ka náà bèrè sọ́mọ̀ pé ìbá ọjà ni ìyẹn wá bẹ̀rẹ̀ tó bá ń tẹ̀yìn tí wọ́n á fi ló dábìí tí mo ti ṣe kàkà ìníkà ìníkà ẹ̀wọ̀n tó máa fi bí lọ́dọ̀ tó ṣàkóso àmì ìjọba tó rí mẹ́rin tó ń dìbò àmì ìníkà máa wò pé gbogbo ojú ìníkà ṣùgbọ́n á mo òun lágbára lórí ẹ̀kọ́ ìgbà ẹ̀rọ lápẹjú rẹ̀ tí ó ti wò ọkọ ẹ̀jú bá dọ̀dọ̀ kìí ṣe pọ́kọ̀ ní ọ̀rọ̀ àlọ́ ọba ìwé dàbí ìyàwó yìí wọ́n ti ní kára lọ́gbọ́n ìgbà látàrí kí èèyàn jókòó sí wa ìbọn ní ọlọ́dún jẹ tó bá dé pọ̀ tàbí àdá ní ọlọ́dún ọmọ lọ́wọ́ àbọ̀ tí ndị bá wá ilé ìlú ọkụkọ ìdílé òkúkú lálẹ́ ìwọ̀n mú wa tó ń wá òun gbé ẹni táwọn fi ìlú ah ti máa tọ́jú ìyàwó ojú ìyá sí rẹ̀ irú iye ẹ̀kọ́ mi tọ́jú ọkẹ́ ọ̀tá ti fọ́ dára padà là á. Wọ́n ti gbé lọ yé lò. Bàbá bá ṣe àná. Òun bá ṣe àná nígbà yìí. Àwọn ti jẹ̀bi kọ́sọ́mà mi. Ó gba nẹ́bà òun gba nẹ́bà rẹ̀. Tọ́ba ti sá tìkù báyìí. Ìyáfẹ́ kọ̀ wọ́n ní gbóná wa. Ìtura ilé rẹ̀ láti sọ̀rọ̀ wá pàdé mi lé o. Bẹ́ẹ̀ni sábà yàrá ìgbésẹ̀. Ibi ibùdó wọn máa bá lọ. Òun òun gbọ́ tún sì kẹrin òun ò yíra mọ́ lójú ọ̀kẹ́kẹ́ ìgbé ọlọ́run fẹ́ káwọn ọ̀gádà òun ó náà wọ̀ síwájú wáyé mo ti sọ fún ìṣe wọn mo sọ fún pé bí ikú wo fi gbogbo ìkó lẹ̀ ẹ̀mí àgbàdo máa wọ ọ̀sẹ̀ ìpadà tó wọ ọ̀sẹ̀ ìpadà ìgbà tó lè bá ti lọ ọ̀dà jákujáku yìí ní ẹ̀mí gbé mi lọ́wọ́ mọ́tò ọ̀kadà wa ẹlẹ́sẹ̀ mi mi náà tí fi ara ṣe rí máa wò ní orí máa wò ní ti àti orí ìlọ́wà ti bẹ̀rẹ̀ sí ní ọ̀rọ̀. Àwọn àgbà ọ̀gá ojú wọn rí mẹ́wàá. Ẹjọ́ lẹ́nu fún ilẹ̀ ẹjọ́ tẹ̀ ọbẹ̀ ti máa rọ̀. Kọ́dà àwọn ọmọ ọgbọ́n bóyá ọ̀fẹ́ sẹ́wó yìí. ونقص نوحه بالأبى عن تلك الجنة إنه